Ẹ̀yin èèyàn ilé èwo lè ṣe? Ṣé àlàáfíà ni ẹ wà? Bí a ṣe gbọ́ o, wọ́n ní ìgbà tí mummy Dr. Lizzie tí wọ́n lọ kí Dr. Lizzie nínú palace Kábíyèsí, wọ́n ní tí wọ́n ń padà, wọ́n ní wọ́n rí attack o. Wọ́n ní ṣe ni wọ́n ní ẹyẹ ó tẹ̀lé wọn, ó fẹ́ fọ́ windscreen wọn wípé in fact gan wọ́n fẹ́ l'accident. Wọ́n ní Ọlọ́run Elédùmarè ló ṣọ́ wọn dé ilé láyọ̀ àtàlàáfíà. Wọ́n nígbà tí wọ́n tún délé tán ní káwọn lọ bu omi sára. Wọ́n ní nǹkan ìyàlẹ́nu ló tún ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọlá, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀ bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o so that a ti post any gist ẹ máa rí òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé bí a ṣe gbọ́ o wọ́n ní ìgbà tí màmá Dr. Lizzie wọ́n gbé prayer uh, warrior láti ṣe prayer fún kábíyèsí àti queen naomi àti tade nikawo àti dr lizzie nítorí pé ìgbà tí wọ́n wá sí palace ní ọjọ́ tí ọmọ wọn tí wọ́n fi mọ́tò gbà tí wọ́n ní pé èèyàn kan yọ bírèkì wọn wọ́n nígbà tí wọ́n ń padà lọ sí ibi tí wọ́n ti wá wọ́n níṣe ni wọ́n rí attack bí ìgbà téèyàn tẹ̀lé wọn láti palace kábíyèsí wọ́n ní ẹyẹ attack wọn wọ́n ní wọ́n tiẹ̀ fẹ́ẹ́ lásídẹ̀ǹt wọ́n ní ọlọ́run ni ò jẹ́ kí wọ́n lásídẹ̀ǹt wọ́n nígbà tán wá délé tán ní káwọn wẹ̀ wọ́n ní ṣe ló dàbí ẹni pé èèyàn kan tì wọ́n ṣubú eyín èèyàn lé kì í ṣe nǹkan kékeré ló ń ṣẹlẹ̀ ní pálásì kábíyèsí kábíyèsí ní láti gbé àwọn èèyàn ńláńlá dìde láti da ojú láti dojú kọ àwọn ẹni bí yìí ṣó ti yé yín Àwọn bàbá wa náà wọ́n ní àwọn ètùtù tó máa ń ṣe. Tó bá yẹ pé máa gbé tùtù nínú palace, ẹ gbé tùtù nínú palace because this is getting too much. Nǹkan tí ẹ kan ń fojú kékeré wò pé wọ́n yọ break, wọ́n yọ nǹkan báyìí, wọ́n lọ dáná sun ibì kan. Ẹ ń fi ojú kékeré wò ni kábíyèsí yìí ti ń di ojú ńlá. Allegedly bá ṣe gbọ́, nígbà téèyàn wá Kinyin Palace tó ń padà lọ sí ibi tó ti wá tí ẹyẹ lọ àtáàkì ẹ̀ tí wọ́n ní wọ́n fẹ́ gba mọ́tò lọ́wọ́ wọn tí mọ́tò bẹ̀rẹ̀ sí yí sọ́tún yí sósì lẹ́yìn ìyẹn wọ́n tún délé wọ́n léyọ̀kọ́ tún tì wọ́n wọ́n fẹ́ ṣubú ẹni tí wọ́n ò rí àtáàkì lèyí spiritual àtáàkì lèyí so kábíyèsí ẹ ní láti gbégbèsè yẹn ní kíákíá kẹ́ ẹ dojú ìjà kọ àwọn èèyàn burúkú yìí wọ́n ní wọ́n gbé prayer warrior wọ́n gbé dìde o wọ́n ní wọ́n gbé prayer meeting dìde láti ṣe prayer for kábíyèsí queen naomi tadéníkàwò àti dr elizabeth wọ́n náà máa ṣe ní inú pálàsì kábíyèsí wọ́n ní queen naomi láwọn ò wá wọ́n nítorí ó ti dẹ́lẹ̀ kejì tán máa wá síbẹ̀ wọ́n ní queen naomi láwọn ò wá àfìgbà tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí tó bá lójútùú tí àwọn olórí bá jáde nínú palace so wọ́n ní wọ́n ti fi sí Lekki mansion ilé kábíyèsí tó wà lẹ́kọ̀ọ́ ipe bẹ́ẹ̀ ni wọ́n ti máa ṣe mítìn yìí ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ káwa bá ẹ jẹ́ kí àwa náà ká bá wọn fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àdúrà ṣó ti yé yín pé kí kábíyèsí àti Queen Naomi kan bojú gbogbo àwọn ọ̀tá kọ́ borí gbogbo àwọn ọ̀tá àwọn ọ̀tá tó bá ní wọn ò ní gbé ilé ayé ṣe rere kí wọ́n bojú wọn kí wọ́n kọ́lọ̀ ń dojú ìjà kọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan nítorí pé èmi ò mọ nǹkan tó le tó yìí ẹni ẹlẹ́ni ni òun fẹ́ kí ìyàwó àti ọmọ òun wá padà wá sínú palace ẹ ẹ̀ dẹ̀ fẹ́ kán padà ẹ wá fẹ́ máa dojú ìjà kọ wọn ẹ fẹ́ máa ní wọn lára ẹ fẹ́ kọjú ìjà sí wọn nítorí pé kíni nítorí pé kábíyèsí ní pé kẹ́ lọ ra lé ṣé dandan ni kí ló wà nù kẹ́ ẹ lọ ra lé síta kí ló wà nù ẹ̀ kíyàwó wọn padà sínú palace kí ló wà nù kẹ́ ẹ lọ ra lé síta èmi ò rí nǹkan kan tó wà nù ẹ o honestly bẹ́ẹ̀ ni mò ń gbé pé kábíyèsí ń ra báàgì fáwọn olórí kábíyèsí kí ló dé tẹ̀ ń ra báàgì fún Mariam àtolórí Ronke they don't deserve it the only mo sọ ni the only person tó deserve ẹ̀ òun ni olórin Tèmítọ́pẹ́ Dr Elizabeth àti Tóbi any other person wọn deserve bag ẹ eh, ní láti ra nǹkan kan fún wọn kábíyèsí the only thing tó yẹ kẹ́ máa face right now kẹ́ ẹ máa tẹnumọ́ ni kán kúrò ní palace yẹn nígbà tẹ́ bá ti ra báàgì fún ẹnu wọn tún máa dùn wá ní ẹ̀hẹ́n ọlọ́run kúkú ṣe ó ti ń ra nǹkan fáwọn àwọn wá ní àǹtí wa ẹm wọn náà láwọn ò fẹ́ báàgì má fẹ́ orí ẹ̀ kọ́ ni mi mọ nǹkan tí kábíyèsí gan ra báàgì fún ẹ ò yẹ lẹ́ni tó yẹ kán ra báàgì fún ò yẹ lẹ́ni tó yẹ kán ra báàgì fún ẹ̀yin èèyàn lé eyín ètò ẹ̀ tí wá ń pọ̀ jù kí ló dé ẹni ẹlẹ́ni wá kí ọmọ ẹ̀ nínú palace ẹ wá ń dojú ìjà kọ́ nítorí pé ó ń support Queen Naomi ọwọ́ tẹ́ bá gbé orí ara yín lẹ máa gbélé ní agbára ọlọ́run nítorí pé ọlọ́run wà ní ẹ̀yìn àwọn gbípì tẹ́fẹ́ máa dojú ìjà kọ́ ọlọ́run ni àpáta àti odi wọn kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe kò sí nǹkan tí ẹ lè ṣe ọwọ́ yín máa ọwọ́ yín ó máa ó máa ó máa bọ́ ni ah ah this is too much kábíyèsí ní kẹ́ ẹ lọ ralé ẹ̀ ralé ẹ̀ wọ́n attack ẹ̀ ń lọ báwọn èèyàn kan máa ṣe ibi nínú pálásì kábíyèsí ah lágbára ọlọ́run ọlọ́run ọ̀rọ̀ yá lójútùú àdúrà náà lèyàn á fi jagun bí wọ́n ṣe gbé àdúrà yẹn dìde ní agbára ọlọ́run náà á dẹ̀ gbọ́ gbogbo ogun tó wà nínú pálásì kábíyèsí gbogbo ló máa dìtẹ̀ mọ́lẹ̀ ní agbára ọlọ́run gist la gbọ́ ta ní ká mú wá fún yín etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ ọlọ́run ọba òkè òkè ní ọlá yín á máa lọ please share this video ẹ jọ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up kẹ́ ẹ dẹ̀ subscribe God bless you all. Thank you.